Adékìtán olólùfẹ́ mi ọkọ mi kì í ṣe pé mi pàdé ọkùnrin rí àbí mi rọ́kùnrin rí àmọ́ nígbà tí mo pàdé ìwà Adékìtán ló dàbí pé mi rí ọkùnrin rí mo mọ nǹkan tó ń pè ní dùnnú kí n tó mọ̀ ẹ́ àmọ́ pàtí mo pàdé ẹ̀ mo mọ ìtumọ̀ ayọ̀ ìtẹ́lọ́rùn ìfọ̀kànbalẹ̀ ní kíkún kí n tó pàdé ẹ mi ò mọ̀ pàrà pọ̀ nù mí àmọ́ ìgbà tí mo pàdé ẹ mo ṣe rí pàrà pọ̀ nínú mi láti dá kí tó kí n tó pàdé ẹ mọ ohun tó tọ́ àmọ́ ìgbà tí mo pàdé ẹ̀ mo mọ ohun tó jọjú tó sunwọ̀n jẹ́ nínú ayé mi. kódà kí èṣù máa gbìyànjú àti dá wàhálà lẹ̀ sí wàhálà yẹn ọlọ́run ò ní gbà fún un. mo wá ń fi èní tí ń ṣe ọjọ́ valentine's day mo fi ń tún ìlérí mi ṣe fún ẹ torí mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi pé náà ṣe nífẹ̀ẹ́. mo ṣe ìlérí fún ẹ wípé ìyà ò ní jẹ ẹ́ nǹkan kan ò ní ṣe ẹ́ omijé kan báyìí ò ní bọ́lẹ̀ lójú ẹ nínú ilé mi èèrà ò ní rìn. <laughs> all these sweet words for me. ìlérí mi nìyẹn fún mi. ìjẹ́ o mọ ìdí tí mo máa ń fẹ́ kó wà ní apá àlàáfíà mi ní gbogbo ìgbà. rárá mi ò mọ. <laughs> torí apá àlàáfíà mi ni ọkàn mi ń gbé ìwọ́de lọ́kàn mi. okay that sweet talker ah, it's okay it's okay it's okay it's okay <laughs> thank you baby i love you too. yi zamanin vacuum I you better go down in here and remove them ah mo kó bá mi o mo kó bá mi wo tẹ́mi èsè rè o hmm. ẹ wo hmm. ọba ní kò bàjẹ́ òun náà lójú àjọ olólùfẹ́ ah <laughs> bọ́ọ̀ bá lọ pẹ̀lú ọwọ́ ọ lọ hmm. àwọn ọ̀gá rẹ̀ ọ̀rọ̀ Fọláṣadé bí àdánwò ni ogun lẹ́nu ọ̀rọ̀ kí mi ò sun ókè báyìí ni mo lọ bẹ́ẹ̀ nígbà tí akọ́dá òsàn mọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́tùmọ̀ bí ó ẹgbọ́n láàbàyè mo gbé dé ohun Mm-hmm wọ́n wọ orí ẹ̀kọ́ jù wọ́n kì í dáa. Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Yeah! Now, Emiya, come here! Yes, yeah! Ojú mi, please, I'm sorry. I'm sorry, I'm deeply sorry, please. give me the budget. Bẹ́ẹ̀ni ọ̀ṣánú mi jọ ọmọ bẹ́ẹ̀ torí ọlọ́. Ẹ bá mi bẹ́ẹ̀ I don't want me take care of. Bẹ́ẹ̀rọ, bẹ́ẹ̀rọ, bẹ́ẹ̀rọ. Bẹ́ẹ̀ni ọ̀ṣánú mi jọ torí ọlọ́. Bẹ́ẹ̀ni ọmọ bẹ́ẹ̀ torí ọlọ́ ọ̀dẹ̀ jọ. Bẹ́ẹ̀rọ jọ. pé ó yá jọ ó yá ó mọ̀ I promise you give me one more chance please one more. iṣẹ́ èṣù ni just find a place in your heart to forgive me iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni I, I promise you this will never repeat itself again please. Kito, could you ṣẹ́jú márùn-ún lọ tó ṣèlérí for me? ìṣẹ́jú márùn kí tán ó yá ṣọmọ mi lára láàrin àwọn ènìyàn ìṣẹ́jú márùn kí tán. Bínú, I'm sorry. Pero, má bínú. You know I love you. Ohun ayọ̀ mi kò jó ṣùgbọ́n adìyẹ ló ṣe adìpọ́nà kò fún un kò yé mi nǹkan tó ń ṣẹlẹ̀ ó mọ̀ ọ́ ó mọ̀ pé owó nǹkan tí mò ń ṣe fún ẹ̀yìn kan wù mí láti inú mi o wù mí kí n máa ṣe ẹ́ dáadáa gẹ́gẹ́ bí ìlérí tí mò ń ṣe fún ẹ ṣùgbọ́n mi ò mọ ibi tí mo ti rí ẹ̀mí burúkú tó ń takò gbogbo ìlérí tí mo ní sí ẹ. Wera, I'm sorry, just forgive me. And I promise you this will never repeat itself again. Irẹ́ ò tún ṣọmọ lọ́wọ́ mi mọ́ jọ̀ọ́ torí ọlọ́run bẹ́ẹ̀ ni. Ìlérí ẹnu àti tójú ayé ẹ. This is not the first time. I know. This I is know. not the second time. I, I promise. I know. I swear this will be the last time. I promise. Just I promise. Drop my pen. Fọlọ́run bẹ́ẹ̀ Joe, Joe, I promise it will never repeat itself again. Mo bẹ́ẹ̀, irú ọ̀tún ṣọmọ lọ́wọ́ mi mọ́, mo bẹ́ẹ̀ torí ọlọ́ọ̀. Mo fi ẹlẹ́dàá ẹ̀ bẹ́ẹ̀, mo fi gbogbo nǹkan lé ayé tó mí àti tó mi bẹ́ẹ̀ jọ nítorí ọlọ́ọ̀. Mo dẹ́ jọ. you. Dọ̀bálẹ̀ ò níye lórí. Tọ́kọ tí màá fi dárí jì ẹ́. Ṣùgbọ́n ìfẹ́ lọ́kàn mi ò ṣe fòrò. I don't know how I feel. Oh, yeah, should my comfort to me I'm sorry. I'm sorry. I love you and you know that. I love you, Job. I'm sorry. Pero Ishuni. No, Michelle, Mom. I'll be praying. What is my prayer for me? I love, I don't know what I'm come and say ọ̀rọ̀ ìfẹ́ dàbí odò ọ̀fà tó kún tí ò ṣe rọ́ọ̀lù òdòdó ni ìyìn kò gbọ́dọ̀ rẹ̀ dànù. surprise for you. <laughs> well, you know I'm the king of surprises. And now I want to surprise you again. I'm here to do another one. ṣe ń ṣàpá tó ra kíní oh my <laughs> oh, <laughs> Thank you. I love you. I love you. You like them? I do. Ah, yes. Don't worry, let me help you with them. No, I'm, I'm taking everything. let me have everything. Welcome, I've missed you. Missed you, Mom. I made your favorite. Really? àti ẹ̀wà máa fi jọ tọ̀gá yìí ìfẹ́ wọn àti ìyàwó wọn á máa fi jọ ẹ̀ mọ́ báyìí bí ti kàkó ń kùmọ̀ ẹkùn ni bí ti fòyẹ́ olótùtù ni kò tiẹ̀ yí a kí lára àbọ̀ fún nísìnyí tí tí ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ tí tí tí tí tí tí ń pè ń òrìwé ẹ̀rì ní kínni tẹ́jẹ́ pé fẹ́ wọn bí ọba amújà lọ lónìí yóò mú kúmọ̀ rẹ lọ́la bí ṣe mú wọnú lẹ́rọ ó lè forí ẹ̀sọ̀ gànà tí ọ̀nà lánàá pa ẹ̀ ń jẹun bí ẹyẹlé ẹ mètè jẹ o tọ́ ẹ ti wà bá tẹ ìjà bá tẹ tẹ báyìí ta nẹ ah o. Oh. Hmm. wọ́n ló ń pè mí só ń pè mí pa. ẹ dákun dúró náà ṣé kí n má ọ ni ṣé kí n má ọ ni nígbà gbogbo ọmọ tí mò ń pè ọ fún kí ni mo àjẹtò ní kí ni ọmọ náà ṣe báyìí fún ganan kúnnú. nǹkan tó bá ń ṣe ẹni kò sọ tí n bá kúkú lóògùn rẹ lọ́wọ́ ń fún ọ. ọmọ bàjẹ́ bàjẹ́ wọ́n sọ yẹn fún mọ́ ọmọ bàjẹ́ bàjẹ́ ìwọ kàn wọ́n fẹ́ pò yẹn fún pọ̀ kéyìn ò lè pọ̀ tẹnu ẹ̀ lẹ́yìn èmi èyí sì sọ wọn àpò fún yọyọ bí ọfà kó tó dá tẹnu ẹ̀ lẹ̀ sọgbọ́ n ò lè wá kú o. o ò lè wá kú okunu wo fi wo lè wá kú ẹ wo sì fẹ́ jagun òkè dóòdà tìsàlẹ̀ náà kó o jà mọ́ yóò lè díẹ̀ yóò lè díẹ̀ torí owó la fi ń pètè ogun láyé yìí torí bí ọkùnrin ò bá bá obìnrin ṣe ìjàkadì fàmí ìfà ọmọ ẹ̀yìn ilẹ̀ kí mẹ́yìn ilẹ̀ ó gbọ́dọ̀ ní owó lọ́wọ́ kì í ṣe àtìláwí nìkan la fi ń ṣe. àdìtò ni níjò ló bẹ̀rẹ̀ kátàkátà yìí ah, ọ̀rọ̀ rẹ ti wá yé mi báyìí ṣé bẹ́ẹ̀ mi àti ẹ ṣe fàkín fanú yàrá ìjọ níjẹta ṣé òbèrè kọ́ bọ̀dọ̀. Ah, òkun hmm? ó ti bẹ̀rẹ̀ náà nù hmm. ṣebí ìwọ ò mọ̀ fi ìtọ́jú obìnrin kákẹ́ obìnrin lójú kákẹ́ nímú bìtọ́gá rẹ̀. àdìtò eh, ni Mm-hmm. dúnà dúnà dúnà dúnà ní tó ń sọ òye mi dáadáa ọfẹ kémi ọ kí ọ bí ọgá mi náà ṣe ń kẹyàwó rẹ. bẹ́ẹ̀ ni eh? bẹ́ẹ̀ ni òkúnnù ah, ah, obìnrin kan ò ṣáàjò obìnrin kan lọ òòṣà kan náà tẹ̀yìn ọkùnrin ń dọ̀bálẹ̀ bọ́ lálálẹ́ lájọ́ ń fewé bò. Ah! ayé mi o ẹ gbà mí ìwọ faroba lónìí ń rawọ́ ó ní kórí ó sòun lọ́ba tó o mo bẹ́ẹ̀ ń bá ilé kí ọbọ̀ gà ṣe ń kẹ́yàwó rẹ̀ oh! bọ́ ọba ikú ó ti ya wèrè. Ah, òkun nù hmm? irọ́ ṣe tí ọ léṣe òkun nù hmm? irọ́ ti bá tiẹ̀ jẹ́ ládùúrú lè bó tóbi tó gbangba wo hmm. fi ọ̀gá rẹ̀ ẹ ẹ ṣe báyìí ṣe báyìí ah irọ́ bá tiẹ̀ jẹ́ ah! òkun nù irọ́ bá tiẹ̀ jẹ́. kọ́mọ́dà rẹ pé yẹn bá yàn lórúkọ jẹ́ eyín ọ̀kan yìí mi ntí mo tọ́kàn mi ló jẹ́ mójútó. kí ló kàn òkúnnù ń lọ. ẹ sójà sí kí ni ṣe ọba yìí. ẹ ẹ òkúnnù ẹ òkúnnù ẹ sójà dé tó yẹ bẹ wọ́n ta dé sílẹ̀ kú jáde. òkúnnù ẹ ẹ òkúnnù ẹ. baby, hold on. Thank you. Really? Ah, Where's the place? Okuni work for auntie now. Yeah. No worry, work for Yeah. Thank you. So, baby. This is where we are coming. <laughs> Wọ́n ní mo bá wọn wọ bẹ̀. Lẹ́mi náà fẹ́ wọ bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ilé ẹ̀dọ́ jẹ́ pé bóyá wọ́n ti yín abáwọn. Yíyan wá bá wọn wọ bẹ̀. Olúyọ̀ gbẹ̀kú ni. Àwọn ẹ̀dín bẹ́ẹ̀ tètè báyìí. <laughs> Wọ́n sọ̀rọ̀ kówó lè. Ibi tí mo sọ fún ẹ ni pé mo rà. And um, àwọn fámìlì yẹn wọ́n sọ pé wọ́n list ẹ̀ mọ̀ pé àwọn fẹ́ ta ni láti bẹ̀rẹ̀ that place to that place. ẹ̀ríàn ẹ̀ríàn kìsìn náà ni wọ́n mọ̀ jì tè sá ètè sá nígbà wọn fẹ́ obìnrin gan sétè rẹ̀ sétè rẹ̀ ò nípọn jù báyìí lọ Do you like it? I love it. Wow. Do do I like it? This is huge. Should I go ahead? I'm so proud of you. And now to be there this is a very good place for business. Show mm. ṣorí businessman to buy new foresight mm-hmm. ó máa mọ̀ pé bíbá ìkọ̀ǹkan náà pè ní ilé owó. I'm mm. telling you this is huge. I think we can have your fashion house here. Yeah. <laughs> Thank Wale you. Kobubo department. I don't know. This is so big. Ah, babe, má jẹ́ ká waste time to eléyìí you. I want to buy just your my jacket, my lower. o. Okay. Okay, clearly, man. Umoko Tumashi, yeah. get the lawyer informed, okay. carry him along and let's make payment. No problem. And let me know where I can come in. Oh, <laughs> thank you. <laughs> I'm glad you so, love it. Very happy you love it. And I'm so proud of you. Thank you. <laughs> wow, this is huge. We can say that again. So, máa lọ ṣe processing yẹn bóyá tó bá di Monday. iṣẹ́ wo ni òkúnnù ń ṣẹ́nu lé tó pọ̀ jẹ̀mí ẹ̀ lọ. o ṣọ́kùnrin kan kẹ́ fẹ́. ó gbọ́ gbogbo àpárá tó lọ ń dá fáwọn dáadé ni ẹ̀yìn iṣẹ́ tóun ṣe pọ̀ ju òun ti fẹ́ kú o kò sọ fún wọn pé oúnjẹ tóun jẹ pọ̀ o àgbàlagbà tó ń jẹun bíi gluten bẹ́ẹ̀. but darling ká má parọ́ ká má jalè òkúnnù ìṣiṣẹ́ mo fẹ́ lè sọ pé òun ló ṣe gbogbo ṣẹ́nu lé yàtọ̀ sí ìtẹ̀mí àti ẹ̀ ṣe. wọ́n tún ẹ̀ òkúnnù ò ṣe nádà iṣẹ́ tí òkúnnù ṣe kò tó one third iṣẹ́ tí òkè ń ṣe rárá nulẹ̀. kò tó iṣẹ́ tó lè ṣe bí bí èwo. you really want to know. of course. ó lè ṣe gbogbo iṣẹ́ o ṣùgbọ́n kó lè ṣe iṣẹ́ the other room. kìtà yà sọ̀tì. ṣé kọ́ńtà fẹ́ sẹ́lẹ̀ tó ṣe báyìí ìwọ gbé fún okòwò bí a kò ní lè ṣe pẹ̀rọ kí òkúnnù jẹ iṣẹ́ tèmi kí òkúnnù máa jẹ iṣẹ́ ìyàwó tèmi òkúnnù of all people in fact any ó dàbí pé ó fẹ́ kó lose iṣẹ́ òkúnnù. Ah, ah, kì í tọ́ <laughs> someone cannot play with you. <laughs> I love you. Love you too, baby. But, babe, rárá pé a fẹ́ ká bá ẹ jẹ́ really we need to get someone for you. kó tẹ̀lé máa bá ṣiṣẹ́ kó máa help ẹ̀ má má jẹ́ ká lọ lókun yàn lọ́rùn. ó dàbí ọba tó rán ni níṣẹ́ tíṣẹ́ ọba ò ṣe é kàn ọ̀rọ̀ ìfẹ́ dàbí odò ọba tó kún tí ò ṣe é rọ́ọ̀lù. bó ń sá lọ bó ń sá lọ i'm not done with you bó ló ń sá lọ mo ò sì ṣetán pẹ̀lú ẹ̀ funny. I'm not done with you, very much. You think I'm, you think I'm joking with you? Oporo. Oh, Kí ló ṣe? Come! Gbẹ̀rọ̀. Gbẹ̀rọ̀ Sọlá. Gbẹ̀rọ̀ Sọlá. Ah! Mo ti pa omi I'm, I'm, just, I'm just talking with you. Bẹ̀rọ̀ wait. Bẹ̀rọ̀ Sọlá. Bẹ̀rọ̀. Ah, mo ti pààyàn. Mo ti pààyàn. Bẹ̀rọ̀. Bẹ̀rọ̀ please wake up. Bẹ̀rọ̀. Bẹ̀rọ̀ please I'm just talking with you. Mi ò ṣe mi kì í níyẹn tó máa. Bẹ̀rọ̀ please I love you Bẹ̀rọ̀. Bẹ̀rọ̀ Joe. Bẹ̀rọ̀. Bẹ̀rọ̀. Bẹ̀rọ̀. Ah! Bẹ̀rọ̀. tẹ̀rọ wojú mi. tí o bá kí n ṣe àtẹkọ sí mi àti ethics ṣe mi tí o fa ìgbà kí n máa wo aláìsàn níran kó o jẹ́ kí n àtẹ̀sí ìyàwó yín rárá rárá nà. Ah, but Mr. Akitan kí ló tẹ ya aláìgbọràn ọ̀kọ̀rọ̀wọ̀ sí ẹ̀dá báyìí ná. Mr. Akitan ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ sọ fún mi ẹ ṣe ti rí àmọ kòkò tó mọ ìkòkò tán tó wá lu ìwò sára ìkòkò ẹ nítorí pọ̀fẹ́ ló ń bu yẹ̀pẹ̀ tó bá tẹ̀jẹ́ pọ̀fẹ́ ló ń bu yẹ̀pẹ̀ ṣé kò jẹ́ kó ro ti wàhálà tó ṣe kó tó sọ àmọ̀dì kòkó ní. ẹni tó gé èso igba nínú igbó kó lè má gégi ní nínú igbó náà because tí ò bá fi ṣe igba á fi ṣègbà kọ tàbí kó fi ṣègbà aláìlérò ènìyàn aláìlérò ènìyàn ló máa ṣe wàhálà tó máa ní kó máa dànù ah, Mr. Akison I'm, very very sorry to say this eh, ẹ ẹ bí aláìlérò èèyàn bí aláìlérò èèyàn lè ṣe ń But what, Mr. Akiton? But what? Oyún ẹlẹ́ẹ̀kẹrin lẹ tún bàjẹ́ lára ìyàwó yín yẹn. Ẹjọ́ ṣé wàhálà ṣé dandan ni? Is it by force? If you don't love this woman anymore, let her go. File a divorce for her. Ha? Ṣé ṣe fẹ́ sọra yín di apààyàn ni? Now tell me, ṣe fẹ́ sọra yín di apààyàn ẹ̀dá? àbí nígbà máa fún yín lọ́mọ yìí ṣé wọ́n fà fún yín bíi bẹ́ẹ̀ tó fàgùtàn fẹ́ gún ni. Ah! um, eh, anyways ìyàwó yín ti wà stabilized. Oh, thank you ẹ ṣe gan dọ. and please listen to me anytime tí irun kò báyìí bá ti ṣẹlẹ̀ ẹ má bọ́dà ẹ má bọ́dà láti gbéyàwó yín wá sí ìbẹ̀rẹ̀ rárá. kò ṣẹlẹ̀ mọ́. no way ń lè tẹ̀ mọ́ tó bá wọn kó máa ṣẹlẹ̀ don't just bring her to my hospital anymore. And as a matter of fact, I'm no more your family doctor. That's the truth. Ìmọ̀jútó nígbà tọrọ náà ń bẹ please. dàbí àfàsẹ́gbèjì tí ń tan ẹ̀jẹ̀ ṣùgbọ́n kò wọ mi jẹ́ o ṣùgbọ́n gbogbo ẹ̀yọ́ lọ gbogbo ọ̀rọ̀ ìlú ìyọ́ lọ I don't even understand myself ọlọ́wà ṣe ìjọba ọlọ́wà ṣe ìjọba jọ èyí tí ti ṣe tó fi orí kòkun àti àparí orí ẹ̀ ẹ́ tó fi bàjẹ́ jọ ṣé kò dáa ni dá mi lóhùn kí tán ò lè sọ̀rọ̀ <laughs> ṣé o mú iye ìgbà tó ti sọ fún mi pé ọlọ́run á tó dáa jọ tẹ́kùn mo wá lóyún ìbejì papọ̀ kí ni ìdánilójú pé ìwọ ló máa fi ìpá àti kúkú yọ́ dànù kí ni mo tiẹ̀ sọ ṣé mo ronú báyìí bọ́ tí ọlọ́run bá máa ṣe èyí tó dáa kì í ṣe fún èmi àti ẹ̀ bóyá fún ìwọ àti ìyàwó mi tó bá fẹ́ èmi àti ẹ̀kọ́. pẹ̀rọ pẹ̀rọ wait mo jẹ́ ní sùúrù jọ tí ẹ̀kọ́ gbọ́ kan tí mo fẹ́ sọ tó bá insist láti lọ mi ò tó bẹ́ẹ̀ láti dá ẹ dúró ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ ọ́. ìgbà tó wọnú ayé mi ni mọ́lẹ̀ dé o ìwọ ni ìràwọ̀ tó bu iyì kún òṣùpá mi tí wọ́n fi ń pè lájá òṣùpá. kí ni àǹfààní iyọ̀ tí wọ́n ti yọ adùn ẹ̀ kúrò kò wúlò mọ́ àbí adùn wo ló tún kù nínú iyọ̀ tó ti dògbò ẹ̀rọ wo tó bá fi mí sílẹ̀ bí ìgbà tí ọlọ́run kẹ́yìn sí mi ni. gbowó kìtàn má fi ọ̀rọ̀ dídùn má fi tàn mí mọ́ it's not going to work this time. no trust me on this one i beg you i'm promising you right now ìjọ tí n bá ever try láti pe ọ̀rọ̀ mi sókè see that day má tẹ má gbọ́ nǹkan mo sọ just pack your things and leave don't even listen to me èmi ko wọ́n bí mi dá mi ní somewhere girl please. Girl, please, girl, girl, please, please. Please try and understand. Please. Show me your love. <laughs> please. Please. tá a fi sẹ́nu tá ò lè tú dànù. ó dàbí ọba tó rán ni níṣẹ́ tíṣẹ́ ọba ò ṣe é kọ̀. ọ̀rọ̀ ìfẹ́ dàbí odò ọba tó kún tí ò ṣe é rọ́ọ̀lù. òdòdó ni ìhìn kò gbọ́dọ̀ rẹ̀ dànù. ẹ̀dẹ̀ ń tẹnu ọmọ pé wàhálà wà wàhálà wà wàhálà wà wàhálà wo gan ló wà gan tó lọ́rọ̀ yóò yé mi o nonsense lẹ́ bá mi sọ o. <laughs> Eh, tẹ bá fẹ́ sàn ṣebí problem ti yín nìyẹn so torí pé ẹ fẹ́ sàn ṣe fẹ́ gba extra owó lọ́wọ́ mi because I don't get the gibberish tẹ́ sọ kò yé mi. ẹ wo gbogbo tẹ́ ń sọ yẹn gbogbo kátìkàtì tẹ́ ń sọ yẹn problem tiyín àti tàwọn family yín nìyẹn mi ò ní extra owó tí mo lè san o ọ̀rọ̀ tẹ̀ dẹ̀ ń fà lẹ́sẹ̀ yìí tẹ̀rọ bóyá small thing ẹ̀ ń fa problem lẹ́sẹ̀ fúnra yín o and i mean it ṣẹ́rí mi ní ṣù báyìí mi tẹ̀ lọ́rọ̀ báyìí sọ rárá ẹni tó máa báyìí rojọ́ gangan ni mo máa pè sí yín kẹ́ kúrò lórí fóònù fún mi what nonsense ayé <laughs> gbà mí ẹ jẹ́ ń pọkọ̀ ya yín fún yín hello babe i'm not fine kitan there is fire on the mountain àwọn pípọ̀ ìfẹ́ fọwọ́ lágbá mi lójú ni àwọn tí mo ralẹ̀ lọ́wọ́ wọn. ah really àwọn ọ̀gá ẹ̀ta ara wọn ni ẹ̀gbọ́n wọn yẹn ò sí láyé ńgbà tó ń gbowó àbí after how many months ìsìn lọ́sẹ̀ mọ́ pé àwọn fẹ́ àdówó kan mọ́ kíníkà wọn ò talẹ̀ mọ́ wọ́n sick gan wọ́n sick okay oh, má worry you know what you do for me eh? just play the fool má bá wọn argue má bá wọn ṣe anything má kún ẹ lára láìpẹ́. Eh, má worry. wọn rò báwọn smart ni má worry. àwọn èèyàn máa ń fọ́ níṣà wọn máa fọ bọ́ọ̀lù ẹ̀yàn ṣọ́rọ̀ pọ̀ dẹ́ lèèyàn ni ẹ ẹ talẹ̀ ẹ how many ẹ wá dé ẹ wá ní kíní kan ń pin kan àbí kan. So, Eleonore, you have the design with you. I want you to start work right now. By next week or in few days time, foundation gbọ́dọ̀ ti dúró sórí ilẹ̀ yìí. Mr. Kitan, calm down. Eh, if you ti sọ̀rọ̀ lórí ilé yìí. Ẹ má wọ̀rí, iṣẹ́ she máa my ṣíṣe immediately náà la máa and a dẹ̀ máa wú yín lórí pẹ̀lú iṣẹ́ deliver. Ẹ má wọ̀rí. Ṣé bá need anything ẹ pè Certainly, certainly. Let's go. Yes sir. Thank you. Yes sir. Mm -hmm ǹṣọ́ ní pé pt wà ń bẹ̀yẹn fi ilẹ̀. bí ibi okay we are done just to catch up. Yeah. Oh my God. yeah. Mm. All right, ẹ gentleman and lady. Now, ẹ̀yin lẹ́ra ilẹ̀ lọ́wọ́ òun. All right, that's good. Ẹ̀yin ni ọkọ ẹni tó ralẹ̀ lọ́wọ́ òun, right? That's good. <clears throat> Ah, ẹ ṣe. Ṣọ́rẹ́ ẹ̀ ni hmm. àbúrò mi ni o. Ha! Ó máa ń touch lórí ó máa ń touch bí kí wáyà yíyọ kó padà ó yàwé gan jù mí lọ mo kì í manage ẹ ni right <coughs> yes <coughs> àwọn ní tiwọn èèyàn mi náà ni wọn ẹbí kan náà ni wá ọwọ́ òun lẹ ti ralẹ̀ that's right ẹ̀rí yẹn kí ló ṣe ẹ́ well <laughs> ìyẹn àbúrò mi náà ni èyí ọmọ school òun so anything tá a bá sọ òun <coughs> náà ọlọ́mà tẹ̀lé yeah oh okay kí n má fi yọ sí kí n má fi sí okay wọ́n ní kí n yọyọ kúrò now <clears throat> gentleman and lady mr and mrs kò yẹ kí wọ́n ti ta ilẹ̀ yìí fún yín rárá if not that uh, àwọn uh, people yìí wọ́n jẹ́ nikanpo nitwits, and extremely fraudulent individuals. ẹyún èmi ẹyún èmi náà àbí èmi lọ sọ̀rọ̀ síbẹ̀ o máa bọ́ lọ máa bá lọ. Like I was saying before the mosquito bite, you know, tí kì í bá ṣe wípé wọ́n wà fraudulent as in alágàbàgebè kò yẹ kán ti talẹ̀ yẹn but now the deed has been done you know nínú owó tó wà ńlẹ̀ ìyẹn tí ẹ sọ yẹn one million ní ṣíà tèmi tí wọ́n gbọ́dọ̀ ensure pé ó pé pérépéré láì dín kọ́bọ̀ right nísìsiyìí tí wọ́n ti decide láti tà á fún ẹ̀yin ní six million not a problem okay so ọ̀nà ẹni kọ́kọ́ kan wá owó tèmi kó pé tàbí <clears throat> kan dá owó yín padà okay kádẹ̀ta lè fẹ́ lómi simple. okay so tí a bá rí owó yẹn san fún yín ó mì pé owó tó sọ fún yín tẹ́lẹ̀ máa dá padà fún wa àbí. ohoho succinctly succinctly a máa dá owó yẹn padà all right a máa dá owó yẹn we have to make a refund of the exact amount that you you know remitted into their account eh, however however mo ní láti fi caveat emptor sí nítorí pé kò sí ẹnikẹ́ni tó ní intention láti dupe yín níbí there is nobody tó ní intention láti dupe yín ntọ́kọ̀ máa ṣẹlẹ̀ ni pé àwa a máa sign undertaking wípé tí àwa bá ti ta ilẹ̀ o àwa máa dá owó padà fún ẹ that's all you know as because báwọn <laughs> people ṣe ń wò yìí bó ṣe ń wò wọ́n táwọn òbí iná Bedford ọmọ Bedford tipa wọ́n hàn wò wọ́n ti wẹ́wọ́ jẹ́ wọ́n ti wẹ́ jẹ́ kì í ṣe wọ́n náwó nìkan wọ́n wẹ́ jẹ́. Eh, <coughs> gentleman and lady as it stands options mẹ́ta lẹ́ni three options. Huh? Huh? Oh, two options okay wọ́n ní option méjì two options lẹ́ni. okay so what are the options. thank you fantastic guy very fantastic guy you are. Now, <clears throat> first option, yẹn option A ni pé ìwé máa kọ check right tàbí kó o ṣí fóònù ẹ kó o lọ sí bank app ẹ tàbí kó o lọ sínú boot mọ́tò ẹ kó kó cash wá five hundred thousand right tó o bá ti wá rí yẹn o kàn máa ní láti dúró àti máa talẹ̀ fẹ́lòmíì you know we need to look for a An interested buyer who is tenaciously interested in remitting the exact amount we want to sell the land, six point five million. Wàá dẹ̀ dúró tàbí máa dáwó ẹ̀ padà. That's all. And like I said before in my earlier line, right? Kò sí ẹni tó wà interested láti dúpẹ́ ọ̀rọ̀ ti caveat ẹ̀ tọ̀ mi. Finito. Àbí mi wíre ẹ dáhùn alo àmọ̀ pẹ́ ti wẹ́wọ́ jẹ but ẹ alo wíire. that's it wọ́n ní mo wíire. well can I say something. go ahead. this is conspiracy. yeah. wow. but me ò rí yín because eh, ó yẹ kẹ́ ṣe oh really. torí pé obìnrin ló wà ralẹ̀ lọ́wọ́ yín. bọ́ mistake kong obìnrin eléyìí ní ọkọ o. yeah. oh really. ó ní ọkọ so ẹ ṣe mistake gan. tí àwọn àbúrò yín bá ń gbìyàn bí eérú ṣó yẹ kí ẹ̀yin àgbàlagbà máa bá wọn roka erùpẹ̀ ni. ẹ wá ń fún mi ní options now èmi náà wá ń fún yín ní options méjì o. It's either you sign the document or you pay back the money. <laughs> àìjẹ́ bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ o. <laughs> my dear fella you see <coughs> let me tell you i have travelled you see mi gbàgbé láti sọ fún ẹni o i been to twenty-six countries i have travelled to twenty-six countries and i have lived in eighteen àbí àbí bẹ́ẹ̀ kọ́ ni so ohun tí kò bá ṣẹlẹ̀ àwa ò ní sọ fún ẹ sí what you are asking for is an impossibility that can never, ever, ever be possible. And the options you're giving me are impossibilities that can never and never be possible. Oh, blimey. Yes. Oh, blimey. Oh, yes. Oh, blimey. Officers. Ah. Officers. Okay. Get them. Oh, come on, do it. Oh, what's going on? What? You are violating my fundamentals. Sir, respect yourself. Stand up. Oh. You are violating my fundamentals. Eh? Eh? Eh, eh wà You are violating my fundamentals. Oh no. Oh, you you are. Mi ò gbàgbọ́ pẹ́nìkan lè dènà mi o. Ohun tí mo mọ̀ ni pé ìzọtí a lò ń gbógun hàn lábíà. Àfàṣọ́ gbàgbọ́ pẹ́nìkan lè dènà mi o ohun tí mo mọ̀ ni pé Zatia ló lè ṣe ń gbogbo àlàbíà pàṣẹpàṣẹ ṣé mo fi kíní kíní ìṣàtà àná ah, ta ló wá mú un pé ah, ó lè ṣe bí ó jẹ ajá ìkẹ́. Ah, hello my dear. ẹ káàsán sáà. ah irọ́ ni ah sọmọ ẹbẹ tí ń bá ni. ah fine sir. jọ̀ọ́ jọmilójú medical center ni mò ń béèrè. ah jọmilójú medical center ah akábẹ́ wa. ta ló mọ̀ ń sọ̀rọ̀ yìí. Eh, ah kọ̀ǹgbọ́n yá gbọ́ngbọ́n mọ́ ni o. Ah ẹ ẹ ń lọ bẹ̀ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó dáa ń júwe fún yín àmọ́ ṣé ibẹ̀ gangan lẹ ń lọ àbí ẹ fẹ́ fibẹ̀ mọ ibi tẹ́ ń lọ. no ibẹ̀ gangan ni mo ń lọ. ó dáa ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ o ẹ̀gbọ́n ẹ ǹlẹ́ ẹ tó bá ti lọ odò. ẹ ǹlẹ́ sọ yẹ yín àbí ń júwe fún yín sí Hmm, wakalódò lápá ọ̀tún yín ẹsẹ ẹ̀gìn kẹsìrí kẹ ẹ ẹyà báyìí kalọ kalọ kalọ kalọ kalọ kalọ tiẹ ẹyà báyìí. wambi wambi wambi wambi kí ni dààmú ẹ̀ gan-an orí mọ́tò tó páàkì bíi o dúró mọ́tò orí rí o pé mọ́ sọ àmọ̀ bóyá tó bá gbé ọlọ́sìn dákun ta ni kọ́ mọ owó ọkínú rédíò nígbà tó dúró mọ́tò orí òní làkà ìkàkà mọ orí ẹ̀ ti dàrú. òkúnnù kí ló ṣẹlẹ̀. kéṣì ẹ bẹ́ẹ̀. bí kíni. kéṣì ẹ rádaràda bẹ́ẹ̀. kí ló dé dùn egun dírònú ẹ̀rẹ́ kúrú. egungun náà lọ fẹ́ sọ ọfẹ tó kúrú ni orúkọ tèmi kó orúkọ mọ́tò wá sí bẹ́ẹ̀bẹ́ẹ́bẹ́ẹ́ etí báyìí etí báyìí etí báyìí kíni kíni kíni kíni ọ̀nbọ̀n kíni kíni kíni ọ̀bá sọ. òkúnnú èmi kí ṣe é rárá rárá bẹ́ẹ̀ ṣe bí wọ́n dẹ̀ béèrè ọ̀nà mi dẹ̀ ní dọ̀gba báyìí dọ̀gba báyìí dọ̀gba báyìí ah ah òkúnnú. ó bí ọ̀rẹ́ lọ́ọ̀rẹ́ ń lọ sí o tún ti báyìí fún èmi ọlọjọ kò síbi tó fi ọ sí aṣẹgbó kó tó máa jẹ náà ní òjò gbọn. òun ní òjò gbọn òun ní òjò gbọn tí bá gbá mi gbá mi láàánú tìjú jẹ́ kó gà mí jáde bọ̀ wọ́n tètè lọ bí tán fi ọ́ sí. kí ló fẹ́ sẹ́yìn ọ̀gá ẹ̀ bá jáde. wọ́n lọ bí wọ́n fi ọ́ sí. sẹ́wọ́n rí mi ni ọ̀gá ẹ̀ sẹ́yìn rí mi ni wà á bí. ó máa lọ ó fẹ́ tẹ̀lé mi tẹ̀lé mi wọlé. mi tẹ tẹ̀lé ọ ni kí ló máa tẹ̀lé mi wọlé máa lọ síbi tán ràn ẹ̀ kò dúró sí. àṣẹ wo nǹkan tó máa jẹ náà ni òjò hmm? gbọ́n. Hmm. ó ṣòwò lè dá jẹ. ó fún yàn jẹ ẹ jọ kú papọ̀ ni ọmọ mọ̀ sí rẹ̀ wọ́n dán wo. Hmm. Ah. Mero. It's just so delicious. Who am I? Mmm. Mm. ah <laughs> ṣé mo enjoy what do you mean this is so delicious ti dùn jù hmm? ó dùn jù ti last week yẹn gan lọ sauce <laughs> yẹn. Mm-hmm. thank you mm-hmm. o ṣe You deserve jele lọ yes you do. Mm-hmm. thank you dear. But then to rí ọ nímọ̀ pé o nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó lẹ́bù yìí why did you say that. Ah. ṣé mo pé ẹsẹ̀kẹsẹ̀ tí mo pè é ló ti bẹ̀rẹ̀ sí ní gbígbèsè kí wọ́n má gba ilẹ̀ mọ́yàwó ẹ lọ́wọ́ <laughs> o ti kó àwọn èèyàn lọ sí site wọ́n ti ń ṣiṣẹ́ o tún wáá fi ọlọ́pàá mú àwọn tí wọ́n ń try láti gbà mí <laughs> kí n ṣe gbogbo ọkùnrin ló lè ṣe bẹ́ẹ̀ ọkọ mi ọkùnrin mi máa wo ìyàwó ẹ̀ títí títí tí owó yẹn máa fi wọgbó because wọn ò fẹ́ kí ìyàwó wọn ṣe rere jù wọn lọ. Now, I need to let you know something. Ọkùnrin burúkú ni ò ní fẹ́ lọ síwájú fún ìyàwó ẹ̀. Ọkùnrin burúkú ló máa rí ìyàwó ẹ̀ tó ń ṣe nǹkan rere tínú màmá bí. Ó ti gbàgbé wípé gbogbo ọlá, ọlà and whatever the wife acquires in her marriage, àwọn ọmọ ló máa jogún ẹ̀ tó bá dọjọ́ ọ̀la you know tí mo bá gbé ìgbésẹ̀ tí mo gbé yẹn ọ̀tọ̀ nìkan tí a bá máa sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn guys tó ń rí yẹn wọn ò lè fún wàrà o ṣùgbọ́n wọ́n lè dànù. wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dànù. Mm. You're smart and I like that about you. I know. <laughs> Anything for my love. I love you. I love you more love you first. I love you more. I love you more. I love you more. <laughs> Thank you. Do you want more? One more kiss, please. Mm. So, check it, baby. See, I've been really well. Really well, okay. tẹ́lẹ̀ ọwọ́ mi kọ́ ni kéèsì wà ọwọ́ ọkọ mi ni. Ah. ẹ wò tó bá jẹ́ ti ṣe yín ni màá bá yín jíṣẹ́. ẹ mọ nǹkan mo máa fún wọn ní nọ́mbà yín ah, ẹ má wọrí wọ́n máa pè yín ẹ fọkàn balẹ̀ ẹ má wọrẹ ok sir ó dàárọ̀ kẹsùn dáadáa sir alright sir darling kí la fẹ́ ṣe sọ́ra àwọn tó wà ní police station yìí. kí ló ń sọ pé ó ṣẹlẹ̀. èèyàn kan láti family wọn ló pè mí sí wọn ní pé wọ́n ní ìdẹ ní ibẹ̀ lọ́la wọn ò ní gbowó ṣé nǹkan tí Drastic issues requires drastic actions. The reverse would have been the case. I náà wá ń bẹ̀ wá sí yìí o, àwa là bá máa bẹ̀ wọ́n lórí Imagine, wọ́n di ọ̀sán owó tíyàwó mi ṣiṣẹ́ tó jìyà lé lórí, wọ́n á ṣe gírígírí pẹ̀lú Joe. Ọjọ́ o, I'll try. ṣẹlẹ̀ lálẹ́ yìí. ọkọ mi ó ń wù mí náà but please Kido don't let us go there this. What do you mean we shouldn't go there tonight? It's a month already. Who sacrificed a lot for that boy? Pero, you have to sacrifice for me as well. <laughs> ọkọ mi jọ̀ọ́ má bínú. Not tonight, please. tó kanlẹ̀. bọ́dà kí ló fariwo kí ló fariwo dà yìí mo gbé mo gbé. gbé o irú eléyìí o irú eléyìí o ha lóru òkànjọ ẹ ẹ ẹ̀rú dáàdì ẹ̀ ẹ̀ sà ẹ̀ pẹ̀ sà èmi ni o èmi òkúnnù ni sà òkúnnù ni sà òkúnnù ni sà a sì lálàáfíà o a gbádùn rárá sà a sì lálàáfíà àwọn dáadáa sà yẹ sà ẹ sà àwọn ọ̀gá ni o ẹ wá wò wọ́n o ẹ sà kò yé mi o kò yé mi wàhálà ti wà ìjẹ̀gbẹ́ bẹ wọ́n bára wọn pò ní o ẹ sá máa bọ̀ sà ẹ sà ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ ẹ wá fojú ara yín wo ibi tí wọ́n bí wọ́n bára rí ara wọn dé sà yẹ sà ẹ sà ẹ má pẹ́ ẹ má pẹ́ ah, ah! ah! kò yẹ wọ́n bá mi nù lé o kò yẹ wọ́n bá mi nù lé o yẹ kí n ti lọ ní o lóru yìí ah mi ò bá mo wà tó bá mi ní ìsìn mo rò pé mo pa wọn ni o mo rò pé mo wà náà ah! kí mo fẹ́ sí báyìí ẹ jẹ́ mọ́ díẹ̀ rò tó bá ṣe dì mo dáná. appreciate audience tẹ fún sir um, and we are deeply sorry for your loss Emma um, má bínú sir ẹ ṣe rí oyé mi ò fẹ́ gbé ọ̀rọ̀ náà lọ títí mi ò mọ bí mi bá mo fẹ́ kẹ́ bá mi lo òye àgbà kẹ́ fi bá mi gba ọ̀rọ̀ náà bí mo bá ṣe sọ um, ó dùn wá gan pé nǹkan tó Eh, àmọ́ tá a bá wo ìfẹ́ tó wà láàrin Kìtán àti Pẹ̀rọ̀sọ́lá kó tó di pé Kìtán jáde láyé a rí i pé ìfẹ́ àárín wọn kò fẹ́ẹ́ lè sí ìkọ̀kọ̀nù wọn tó lè ro ikú kan ìkejì eh, torí ẹ̀ ni a bẹ̀yìn wípé kẹ́ jọ kẹ́ fi yèdénú kó má bàa dàbí ẹni wípé a fi ìyà a fi jẹ. Um, eh, kó má dàbí pé kí ni owó ká má bàa fi ìyà jẹ aláìṣẹ̀ yìí <laughs> now àwa ti purọ́ mọ́ pẹ̀rọ sí i pé ó pa ọkọ ẹ̀ meanwhile òun kọ́ ló pa ọkọ ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> àbí bẹ́ẹ̀ kọ́ eh, káàsà. ẹ eh, dáàdì sà. ayé máa le o. Eh, ẹ má bínú ẹ má bínú ẹjọ́ tuntun tọ náà mo kàn fẹ́ rọ̀ yín kí n dẹ̀bẹ̀ yín ni pé kò sẹ́ni tí ìrù ẹ̀ máa ṣẹlẹ̀ sí i tí ò ní ṣinú bí even tó bá yẹ pàwá gangan ló ṣẹlẹ̀ sí ó ṣeé ṣe ká bínú ju bẹ́ẹ̀ ṣe ń gbé lọ àmọ́ sà nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ kò sí ohunkóhun tá a lè ṣe báyìí tó lè padà jí adékì tán kò sí nǹkan tá a fẹ́ ṣe mo kàn ń rọ̀ yín àfi òpè yín ẹjọ́ tó yọ náà ẹ jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀. hello please má ṣe mistake mi ò kì í ṣe mẹ́mbà yín débi tí ẹ máa pa mí lọ́mọ tán tó máa wá débi tó máa ní kẹ́mi jébù rẹ ṣe mistake ni kí ló fẹ́ ní kí n jébù rẹ fún pàkún ní kí n jẹ búrẹ́dì ṣé ohun tí ẹ ṣe fún èmi yẹn ṣé o rí pé nǹkan tó dáa ni ó gbé ó gbé wo wọlé lẹ́bi. no problem mo ti gbọ́ ẹ lọ ẹ lọ ẹ kú déédéé wọ èmi náà ni èmi ni ẹ ṣe ẹ ṣe pọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mẹ miss call yẹn but gbogbo ìgbà yẹn náà mi ò lè sọ̀rọ̀ mi lè bá yín sọ̀rọ̀ lórí fóònù ohun tí mo ti torí ẹ̀ pè yín sí barista aborijade èmi pẹ̀lú yín ti jọ wà ó tójọ́ mẹ́ta kan mo dẹ̀ mọ̀ pé ẹ ti ṣetán láti dúró tì mí lórí ohun tó ṣẹlẹ̀ yìí ẹ ẹ má ṣoore kan fún mi o ẹ má jẹ́ kí ìyá yìí kó jẹ mí gbé ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ fún àwọn ọlọ́pàá kí wọ́n continue investigations wọn. ok ẹ ṣe ẹ ṣe torí mi ò ní tọ́ yín ẹni tó kàn ló mọ̀ ìbànújẹ́ ló wọlé tọ̀ mí yìí ìbànújẹ́ tó wọlé tọ̀ mí yìí ní agbára ọlọ́run kò ní ìkan ó kéré ó pọ̀ nú ìbànújẹ́ kò ní tọ́ sí yín o ẹ̀yin kọ́lẹ̀ ní prayer barista abúrèṣàdé ni mo ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹjọ́ ṣe gbọ́. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n wà ń bí ṣọ́ ti gbọ́ ẹjọ́ torí ọlọ́run ẹ gbà mí ẹ má yẹ kí yá ìjẹ mi gbé mo fẹ́ dé court court ni mo fa ni ma end yẹ sí a máa dé court ẹnu mo ìfẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni sir bẹ́ẹ̀ ni yes bẹ́ẹ̀ ni thank you thank you sir ẹ ṣe pọ̀ sir ká má tù wá lọ́wọ́ náà báyìí. ìyá ìbò rẹ̀. sá. get out of my house. ẹ fi èdè ń sà ẹ jọ sà ẹ má bínú. lọ́ọ̀yà ni àbí. bẹ́ẹ̀ni ó náà ló jẹ́ ká máa bẹ̀ yín. ṣe lọ́ọ̀yà mo dẹ̀ mọ̀ pé ògo ilé kan nìyẹn ṣe bó o fẹ́ rẹ̀ dànù bí wọ́n ṣe pa èmi lọ́mọ ìwọ ò fẹ́ sọnù lódìndín get out mo ti parí ọ̀rọ̀ mi out. ẹ fi ìdẹnu sà ẹjọ sà bẹ́ẹ̀ ni ẹjọ. láìpẹ́ láì jìnnà wá bẹ́ẹ̀ nírú ẹ̀bẹ̀ yìí láìpẹ́ láì jìnnà wọ́n á wá bẹ̀yìn nírú ẹ̀bẹ̀. I said out! Oh. Get out! barista alábí ẹ má ní pé wàhálà mi pọ̀ jù torí pé kékeré ni mo fi bá lágbájá tán kò ṣeé fọ̀bẹ bùdànù o hmm. tí kì í bá ṣe ọlá àǹtí mi tó jẹ́ ìyá pẹ̀rọ̀sọ́lá tí ò sí láyé mọ́ ni kò yẹ kí n dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ rárá àti rárá ṣé kí n má tàn yín àbùkù tí pẹ̀rọ̀sọ́lá fi kàn mí lọ́jọ́ tí mo kọsẹ̀ bá tí ọkọ ẹ̀ ń nà ó kọjá bẹ́ẹ̀ ó wọ́ mi lẹ̀ tuuru báyìí ni ó nà bí ẹni máa kú ó nà gidi gan. Come Kí ló dé, ah, kí ló ah, ah, kí ni. Ó fẹ́ ṣe fún ẹ? Kí ló ṣe fún ẹ? kí ló lè ṣe fẹ́ pa ni wọ́n ní kí ló ṣe fún ẹ tó fi fẹ́ pa tó fi ní pé òun gan ọmọ ọlọ́run mọ́lẹ̀ báyìí bí ìgbà tí alákọ̀ọ́bá ń gan ọmọ ẹja ọlọ́run mọ́lẹ̀ ha o ò ṣe na tó bó ṣe máa ń nà lélẹ̀ ẹranko lásánlàsàn ni ẹ ẹranko ni ẹ you are an animal orí gan ojú ẹ pẹ̀rọ adùkẹ́ pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́ torí pẹ̀lẹ́ ọlọ́run ní fìyà jẹ pẹ̀lẹ́ ṣé ṣé ọkọ lélẹ̀ ṣọkọ lélẹ̀ àbísùn wọn náà ẹni tó nà bí ẹni máa kú tó lè tún rí mi tó lè bọ̀ fún mi tó lè tújú mi tó lè fi mí sílẹ̀ sórí ìdúró tó gòkè lọ ó tí ì rọkọ ọlọ́mọdé o ṣìyàn. ọ̀rọ̀ yìí ti pọ̀ jù náà ṣẹfẹ́ lèmi kúrò òun lè ọkọ̀ níṣẹ́ ìnáwó náà ṣe bẹ́ẹ̀ mi ni. gbẹ́rù ẹ̀ dákẹ́ oníkó gbẹ́rù sàn ṣé wọn lọ́nà ni àbẹ́ mi Ah, ẹtọ́ náà ní kóńdó mẹ́fà lọ́rẹ́ tó ní kankan ò bá ń bẹ̀ tó ti fẹ́ẹ̀ náà ìlànà pàǹsìn lòun sọ fún pé ṣé lọ́nà ni wò ó kọ́la rẹ̀ ara ẹ ló wà. olùkọ́ ṣe nà ètò ó tún lẹ́nu ọ̀rọ̀. ẹ máa fi bílẹ̀ jàre ẹ máa lọ màmá rí màmá rí ilé ta ẹ máa lọ ní. sẹ́mi bí kámi dàn o bí kámi dàn bísà yìí bébì bébì ọ̀rọ̀ ìfẹ́ dàbí odò ọmọ tó fẹ́ nà lánàá pa báyìí tó tún pé ọ̀ní adúkẹ́ sísí fìmù lélẹ̀. òdòdó ni àǹtí ẹ má bínú fún nǹkan tí mo fẹ́ sọ yìí o ẹ̀yin ni mo blame náà rẹ̀ ẹ má ṣì mí gbọ́ mi ò blame yín wípé ara bíi amọ́ta yín nígbà tí ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ o but mo blame yín for negligence yes ṣe rí torí pé ẹ fi àbúrò yín sílẹ̀ ẹ gbárùkù despite the fact pé ẹ rí ìdojúkọ tó ń dojúkọ nílé ọkọ mistake tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí máa ń ṣe nìyẹn o tọ́n bá ti rí ọmọ wọn tó ní ìlàkọjá kan nílé ọkọ wọ́n máa fi tiẹ̀ sí lára wọ́n á ní pé òun ló róko ikú nílẹ̀ tó gbìn pàṣẹ àwọn míì àti ẹ̀ sọ wípé òun ló fọwọ́ ara ẹ̀ fàjọgọdì ṣe é dẹ̀ rí òun ló mọ̀ kò kí mọ lóun nìkan òun ló délẹ̀ nísìn tí gbogbo wa ò lè jókòó mọ́ bó tiẹ̀ jẹ́ pé iṣẹ́ ẹjọ́ ni iṣẹ́ tiwa but then ẹ̀yin náà wo wàhálà tẹ́ ti ń ṣe látìgbà tí ọ̀rọ̀ ẹ ti ṣẹlẹ̀. barista mi ò mọ̀ pé bó ṣe máa rí leléyìí mo ṣinú bí ni torí pé mi ò fẹ́ kí pẹ̀rọ̀sọ láre mi bí ẹni tí ò fẹ́ kó dúró nílé ọkọ ẹ̀ ló jẹ́ kémi náà pátì tí mi ò fi dọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ torí mo mọ̀ pé tó bá pé mo sì ń lọ sọ́dọ̀ pẹ̀rọ̀sọ lánàá ó ṣeé ṣe kó ti ṣẹnu fóró sọ ọ̀rọ̀ ẹ̀ fún mi lọ́jọ́ kan pé nǹkan tóun ṣì ń dojúkọ lélẹ̀ torí ó dá mi lójú pé ìrònú àbàdì àti ìbànújẹ́ ọkàn olú jẹ́ kó ṣì wà o. anyways ẹ jẹ́ ká máa gbàdúrà wípé kẹjọ ìfẹ́vọ̀ wa tí bàbá ọkọ ẹ̀ bá insist wípé court láti máa ṣẹ́tìlẹ̀ Ah, but mi ò ní parọ́ tán yìí chance wa slim gan because murder case òun ni wọ́n ṣe ń pe ẹjọ́ yìí but we'll try our best we'll try our best láti jẹ́ wípé wọ́n rí i pé ikú ọkọ ẹ̀ wà accidental and with that she should be charged with homicide eh. àwọn máa gbìyànjú tiwa and plead for leniency. barista ọ̀rọ̀ tẹ́ sọ ti yé mi ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin lẹ́mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ yín ọlọ́run á dẹ̀ bá mi fún yín ṣe ẹ jọ gbogbo ipá tẹ́ bá lè sà kí àbúrò mi kó má wẹ̀wọ̀n ó ní kẹ́bá mi ẹjọ́ títorí tọ́lọ́run. a gbìyànjú tiwa and a tiẹ̀ ti ń gbìyànjú very soon máa pè yín because ó ní nǹkan kan ìgbésẹ̀ kan tí mo gbé báyìí ẹ̀yin náà dẹ̀ wà involved. ok mama respect yín gbà. bá a pẹ́ ká ìrókò ní kékeré. mo kí yín kú jókòó lẹ́ẹ̀kan sí ẹ má bínú pé pípé yìí jẹ́ pàjáwìrì mo mọ̀ lè yà yín lẹ́nu díẹ̀ ẹ̀ẹ̀kọ̀kan lẹ́nu iṣẹ́ wa tá bá rí wípé case tí à ń handle lọ́wọ́ ó jẹ́ case tó tóbi actually kò sí case kankan tó fẹ́ẹ̀ tóbi ju eléyìí lọ torí pé murder case ni. a ultimate case. now yeah, yes, bẹ́ẹ̀ ni ìdí nìyí tó fi jẹ́ pé a ní láti ṣe àwọn ìwádìí wa dáadáa mm-hmm. torí pé ká má bàa gbé ìgbésẹ̀ tí kò ní tí a máa padà regret níta mm, mm, mm, eh, so ìdí tí a ṣe pè é nìyẹn um, IPO explain situation yìí fún wọn. Ah, <clears throat> nígbà tí a ń ṣe ìwádìí kí ni nǹkan tó ṣẹlẹ̀ pàtó tí pẹ̀rọ̀sọ́lá fi gún ọkọ ẹ̀ pa ó wá fi ń yé wa pé àwọn ọ̀rọ̀ kan wà tí ó yẹ kí òun sọ ṣùgbọ́n òun ò ní sọ. So láyìn ṣe pé bàbá ọkọ òun Chief Adéagbo àǹtí òun lọ́ọ̀yà òun àti lọ́ọ̀yà bàbá ọkọ òun wà ní orí ìjókòó a pé ojú ti pé everybody ló wà ní orí ìjókòó báyìí mo á fẹ́ kí gbogbo wa tẹ́tí wa ká farabalẹ̀ ká gbọ́ ọ̀rọ̀ tí o fẹ́ bá wa sọ. I disagree kí ló dé tí gọ́fìmẹ̀ ṣe máa ń ṣẹ̀mí báyìí náà bẹ́ẹ̀ ni n tí ò tó nǹkan ṣó yẹ kẹ́ ẹ pẹ̀lú mi sírú gádùn báyìí èèyàn pa ọkọ ẹ̀ ó láfi tí ẹ wá mú ó láfi tí bàbá ọkọ òun àǹtí nǹkan ọ̀nìkìnní kan lọ́ọ̀yà nǹkan bá wà lórí ìjókòó ọ̀dà mo ti wà lórí ìjókòó ṣé o fẹ́ sọ mi pé mi mo fóun lọ́bẹ̀ tóun fi pa ọmọ mi ni yóò kò tí ì yé mi ni mò ń béèrè. Mr. Adiagbo. ṣe rí a lè torí pé èèyàn jókòó kápẹ́ lájẹ́ a ní àǹfààní láti gbédájọ́ kalẹ̀ lọ́wọ́ ara wa ilé ẹjọ́ nìkan ló lè pronounce anybody either guilty or not guilty tiwa ni kí àwa ṣèwádìí ẹnu ìwádìí wa kó lè rọrùn fún wa la ṣe pè yín ẹjọ́ títí tí arábìnrin yìí fi máa sọ nǹkan tó fẹ́ sọ tán màá bẹ̀ yín má gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ kẹ́ má gbọ́rọ̀ lẹ́nu ẹ jẹ́ kó sọ nǹkan tó bá fẹ́ sọ. So kí gbogbo wa dẹ̀ lè sìn sí. ọlọ́run á kí n lè ṣe mo gbọ́. mi mọ̀ bóyá àlàyé mi yé well criminal you are loud speak. mr diabo. now. Uh, over to you, please. Mm. Over to the criminal. Mr. Diabo. Mm. tí a bá rí ẹni tó rí iná tó fẹ̀jú kẹ̀kẹ́ tó mú ọwọ́ ẹ̀ tó ti bọná láti mú ẹ̀ṣẹ̀ iná jáde ó yẹ ká mọ̀ wípé ó rí nǹkan tí ẹni náà rí tó fi tọwọ́ bọná gbogbo wa ládàmọ̀ wípé àfọwọ́fọ́nà kan ò ní sinmi ní gbogbo ọjọ́ ayé mi ni mo fi sá fún wàhálà kí bá lè fi ìfọkànbalẹ̀ gbélé ayé mi àmọ́ kádàrá ò ṣe é tà sí bí ẹni ń ta bá ti kọ sílẹ̀ nínú àyànmọ́ ẹni èmi kọ́ ni mo pa ọkọ mi o tẹ́bádẹ́ ni mo pa mo gbà èmi ni mo pa pẹ̀lú àlàyé. What is wrong with you? romance. What to me? Mo ẹ̀ dára. Mo kàn ti gbọ́ ẹ̀ dára.

this point. Only significant question Kong. tí ó if you would allow me sir. Yeah, please go ahead. She, láti ìgbà tí ẹ ti fẹ́ra yín? Ní ọkọ ẹ ti máa ń nà ẹ́ kó tó ṣe ojúṣe ẹ̀ àbí láàrin kan ló bẹ̀rẹ̀. Rárá o. Àti alẹ́ ọjọ́ ìgbéyàwó mi, ó yẹ kó ìdáwọ́ dùnú láàrin èmi àti ẹ̀ tó di ìdáwọ́ ẹkún. ibi tọ́lọ́run fi bá mú ẹ nìyẹn kí ló dé tó ń pariwo rọ́bà yìí ókè tí gbogbo àwọn èèyàn tó wà níbí tí wọ́n bá tí wọ́n bá rò pé wọn ò gbọ́n tó ẹ tí wọ́n gọ̀ wàá mọ̀ wípé ìwọ gangan ni ó gọ̀ gbogbo ọlọ́gbọ́n àkọ́kọ́ gbàrà ó lè yànnà ẹ̀ ń jọ gbéyàwó ó ṣe ẹ báṣubàṣu ẹni tó jẹ́ wípé ó yẹ kínú ẹ̀ máa dùn tó tó ń ṣayẹyẹ tínú ẹ̀ ń dùn ọjọ́ ẹ̀yẹ ló máa ṣèyàwó ẹ̀ ń ṣekúṣe ẹ gbà mí èyí ìkejì nígbà tẹ́ ẹ̀ ń fẹ́ ra yín lójú ọ̀nà tẹ́ ṣe ń kọ́ ṣé bó ṣe nù ẹ̀ rè ká tiẹ̀ wá sọ pé bó ṣe nù ẹ̀ rè torí àwa ò mọ̀gbà yẹn ẹ̀yin lè jọ ríra yín tẹ́lẹ̀ ń ra yín ìgbà tó ti wá wọnú ilé gẹ́gẹ́ bí ìyàwó tó ti rí èmi gẹ́gẹ́ bí bàbá ọkọ tó bá jẹ́ lóòótọ́ ló ń sọ kí ló ti wọ òpè mi kó fi tó mi létí pé ẹ jọ̀ọ́ bàbá ọkọ mi ọmọ yín ń ṣe báyìí ó ń ṣe báyìí ó ń ṣe báyìí kádẹ̀ ti bá wí. that's a question for you. rárá o kí tán tí mò ń fẹ́ sọ́nà ó yàtọ̀ gédégbé sí tí ó gbé mi níyàwó. babe. Kìtọ̀. Why are you being rigid with me, Kito? I've been ready. Don't you like what you see? I love what I see. Okay, you know what? Babe, hmm? You can see ń and mi ò lè ra àti iyọ̀ nìkan náà máa ń rà lọ́jà tẹ́gbọ́n wọn máa délé kí wọ́n tó tù tú mi láṣọ wò see I'm not a virgin so I don't know what you're waiting for please be real. torí pé ìwọ nìyàwó mi lọ́la. tí bá lọ wá imú pẹ̀rẹ̀ òní láìkẹ́ o. gbọ̀ngàn tó wà lábẹ́ mi lè fàlùyà o. gbẹ̀rọ̀ tí n bá kọlù ẹ̀ wàá rò pé tírélà ló kọlù ẹ ni o. bọ́n mo kàn mọ́ mọ́ ń rọwọ́ fún ẹ ni. mo fẹ́ kí gbogbo eré wa di alẹ́ ọjọ́ ìgbéyàwó wa kó lè wà memorable. Love but now Can you, you see make that? me cry. oh. yes, I can. So any solution? Anything for you. It's all yours. Mm-hmm. Forever. Yes. Gbogbo ohun tó ń sọ lọ́jọ́ náà tètè yé mi. Lọ́tọ̀ ń ti alẹ́ ọjọ́ ìgbéyàwó wa. Ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé adé kì í tán fìkà sínú pètè ẹ̀rín fún mi ni. ṣe dákú gbọ́rọ̀ gọ̀dọ̀ lọ nìyẹn o mi tiẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ fúnra adékè tán fúnra ẹ̀ náà ló sọ fún mi pé òun ṣì bá mi ní àjọṣepọ̀ kò tiẹ̀ bìkítà bóyá mo wà láyé àbí mo ti kú mo ṣe ń gbé àgbélébù mi bọ̀ nìyẹn láti alẹ́ ọjọ́ náà. pẹ̀rọ̀sọ́lá pẹ̀rọ̀sọ́lá àdùkẹ́ láti yejọ́ o sì dé irú nǹkan tó tó báyìí mọ́ra láì sọ fún mi jọ jọ torí ọlọ kí ni mo wà fẹ́ fún ná mo fẹ́ mọ̀. mo gbà gẹ́gẹ́ bí àlébù ọkọ mi ni. àlébù kálébù lélẹ́yìí. àlébù rádaràda even nǹkan kò kí ń ṣe àlébù àgbákògbà ni. charles hmm. olúmọ̀ni ẹ jọ torí Ọlọ́run kí n ti yín o ṣé mo fọ̀rọ̀ lọ yín àbíṣẹ́ ni mò ń bá sọ̀rọ̀ ẹ ẹ̀fẹ̀ mímì tì mí kóníkálukú wà ní sóònù ẹ̀ ṣètìgbẹ́mẹ̀ ẹlòmíì ò mọ ọmọ ẹsẹ adé lọ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tí ò mọ ọwọ́ ẹsẹ. ẹ̀yin lẹ máa kú sẹ́wọ̀n. ẹ tó bá rí ìwọ tó ń ṣojú bó ṣe ń ṣojú yìí á rò pé òótọ́ ọ̀rọ̀ àbí òdodo ló ń sọ kò jọ mí lójú èmi kò mọ̀ yìí pé ò lè jẹ́gbé torí pé ọmọ mi ti kú òun ló ṣe fi ọkàn balẹ̀ tó ń pariwo ìmọ̀ Yorùbá dẹ̀ ti lọ wọ́n bọ̀ wọn lẹ́nu tó bá kú là ń kúrọ́ mọ́ ìyẹn lẹ́nu ẹ ṣe ń yọ tó ń pa àwọn ọ̀rọ̀ ìlú tó tún ṣe ní ìsọ̀ǹgbè tó ṣe tí ìsọ̀ǹgbé bá pọnú gọ́fìmẹ̀ntì ò pọnú èmi mo sọ bẹ́ẹ̀ tí ìsọ̀ǹgbé bá pọnú gọ́fìmẹ̀ntì ò pọnú àwọn ìjọba rẹ̀ ẹnu ẹ̀ ojú àlọ́ máa tán máa fi hàn gé everybody. Let, let, let's be honourable please let's be honourable. lótìtọ́ ni ọkọ mi ti kú kò dẹ̀ lè wá síbí láti wá sọ wípé bóyá arọ ni mo pamọ́ òun tàbí òótọ́ ni mo sọ àmọ́ tí òkú bá kú ẹlẹ́dàá òkú pẹ̀lú ẹ̀ ẹ má gbàgbé wípé aléèyàn tó ń bá wa gbé o tó lè sọ ìwà mi àti ti ọkọ mi. ká ní mo close mọ ẹni máa fọ ẹ́ńgò lórí. kí ló bàjẹ́ lára yín. fún wọn bá tó sọ yẹn tó bàjẹ́ lára mọ́ mi yẹn ọgbọ́n tó mi ní. yé ẹjọ gọọmenti ẹ má pẹ́ pa ọmọ yìí torí irọ́ tó pa ṣé o ò bọ̀ yí pé èèyàn kọ́kọ́ ò bá wọn gbé wọn nígbà wo lẹ́jọ́ ń gbélé torí Ọlọ́run láì ní fọpọmọyọ ọ̀gá dáńgbà ayé wọn ìyàwó wọn náà sì dáa wọn máa sì tọ́jú èèyàn wọ́n sì jọmọlúàbí ìkan tí wọn ò fẹ́ ni pé wọn ò fẹ́ kéèyàn ọjọ́lẹ̀ wọ́n máa fẹ́ kéèyàn ó tẹpá mọ́ṣẹ́ rẹ̀ dáadáa kó sì sojúṣe rẹ̀ lẹ́nu iṣẹ́ èèyàn làwọn méjèèjì o. ok ọ̀gbẹ́ni Òkúnnù gbé gbogbo ọ̀rọ̀ pátápátá tí ẹ sọ òun ló yé wa àmọ́ nǹkan kan wà tí màá fẹ́ kí ẹ bá wa tan ìmọ́lẹ̀ sí ṣé ẹ rò wípé arábìnrin pẹ̀rọ̀sọ́lá òun ló ṣe ikú pa ọkọ ẹ̀. irú ìbéèrè wo lẹ ń bi mí yìí ìbéèrè tí a bí mi lágbára ẹni abábá pa lọ́wọ́ ẹ̀ náà ló lè yá. you see you see ẹ wo láì. mr okunu. yes sir. please just calm down okay you're getting to the point now ẹ clarify àárín yẹn ẹ jọ kí ni ìgbésí ayé ọkọ àti ìyàwó ńgbà tí ọkọ wà láyé ẹ bá a yànnà náà ẹ ok. ẹ lórí ìbéèrè tẹ̀bí mi léèrè wọn tá a bá ní ká tó o dáadáa wọ́n ń gbé ìgbésí ayé rọ̀ torí wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn wọ́n á sì mọ bára wọn ṣeré lẹ́yìn pé kí àlùkù dórógbó ìjà ojoojúmọ́ yìí bá àbánirẹ ní kùmọ̀ lónìí ká gbá ẹni ní pàṣán lọ́la tí mo ń bẹ láàrin tí ẹ bá wo tìfẹ́ tí wọ́n mọ̀ ṣe gbogbo gbà ní mọ̀ bára wọn ṣe tí wọ́n mọ̀ tẹnu bára wọn lẹ́nu tí wọ́n mọ̀ di mọ́ra wọn àmọ́ tíjà yìí bá dé nínà ni ó nínà ni bí aṣọ òfì oníkùmọ̀ ọ̀la pàṣán ṣe é sì mọ̀ pé bí àtọkùn bá ti ń jà bá nǹkan èkó èkó èsè nǹkan tó rọgbọ. ok òfin wípé ìyàwó ń ná ọkọ ẹ ọwọ́ ọ̀tún. ọkọ ni máa ń nà wọn ọ̀gá nínú ilé nùrù mu ọgbọ̀n bá géètì wo wọn. ẹ sà nítòótọ́ gbogbo alalẹ́ ni wọ́n sábà máa bára wọn jà lálẹ́ tẹ́ mọ̀ gbariwo èmi àti mọ̀ lójú wò wọ́n pé akínú ló lè fa àjà àtàriwo ẹ ẹ sì mọ̀ wo bàbá mi sọ fún mi gbà mo wà kékeré wọ́n ní tí tọkọ tìyàwó bá ti ń jà lálẹ́ tó jẹ́ palẹ́ ni wọ́n ní kò sí ní tó lè fà kọjá àsùnmọ́ra ẹni àsùnmọ́ra ẹni lọ. gbogbo ẹ̀kọ́ ọlọ́run jẹ́ kọ́rọ̀ bàbá ẹ̀ ṣe kú báyìí. ẹ ẹ dúró alàgbà òkú náà ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin wọ́n á sún mọ́ra wọn ó ṣe yẹ kó dìjà. ah ẹ máa ń gbọ́ dípì o ah kí lẹ̀ ń sọ yìí ah <laughs> ó lè dìjà mọ́nàká yìí ah tí kinní yìí bá dé kì í gbọ́ kọ́ńtró mọ́ ṣé ẹni tí ọba ti pọ̀ tẹnu ẹ̀ lẹ́ báyìí kò lè gbọ́ nǹkan kan ó lè dìjà o ah. Mr. Okuno. yes sir. ṣé nǹkan tí ẹ̀ ń try láti sọ ni pé torí pé pẹ̀rọ̀sọ́lá ò fẹ́ kí ọkọ òun súnmọ́ òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ah, ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ torí ọjọ́ tá à ń sọ yìí wọ́n jọ lóde wọ́n jọ dé ni wọ́n jọ wọnúlé wọ́n jọ ń ṣeré ni tínú wọn sì dùn síra wọn bóyá ọ̀rọ̀ yìí ló wá fà á àbí nǹkan fà á sàdédé ẹnu géètì lèmi tiẹ̀ wà náà sàdédé mo gbáriwo bí mo ṣe bẹ́ síta nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo dáná mo dáná wọ́n ti para wọn wọ́n ti para wọn mo gbé mo gbé kìbò rí ah ah mo gbé ah mo gbé o ẹ gbà mí o ẹ gbà mí o nǹkan ṣẹlẹ̀ o nǹkan ṣẹlẹ̀ bọ́dọ̀ mo gbé o irú eléyìí o irú eléyìí o ah lóru òkànjọ ẹ ẹ ah! ẹlú dáàdì ẹ yà sà ẹ gbà sà èmi ni o. Eh, èmi òkúnnù nìsa òkúnnù nìsa òkúnnù nìsa àṣìlá làáfíà o àgbàdùn rárá sa àṣìlá làáfíà àwọn dáadáa sa yẹ sa ẹ sa àwọn ọ̀gá ni o ẹ wá wò wọ́n o ẹ eh, eh, sa kò yé mi o kò yé mi wàhálà ti wà ìjẹ̀gbẹ́ ń bẹ bára wọn pò ní o ẹ sá máa bọ̀ sa ẹ sa ẹ máa bọ̀ sa ẹ máa bọ̀ sa ẹ wá fojú ara yín wo ibi tí wọ́n bá ara wọn dé sa yẹ sa ẹ sa ẹ bẹ́pẹ́ ẹ bẹ́pẹ́ ah ah ah kò yẹ wọ́n bá mi lórí o kò yẹ wọ́n bá mi lórí o yẹ kí n ti lọ bí lórí ha mo bá mo bá tó bá mi ní ìsìn mo rò pé mo pa wọ́n ni o mo rò pé mo wà náà ha kí mo fẹ́ sinmi ẹ jẹ́ mọ́ díẹ̀ tó bá ṣe é jìtàn mo dáná. tán ló kù ìyìn rí jù bẹ́ẹ̀ lọ àmọ́ ngbà tí mo sì wá wo e, madam náà bóyá ọ̀rọ̀ yìí náà lọ fà á kò yé mi ṣùgbọ́n àfọ́kù àwo ọ̀wọ́ wọn mo ti bá a. it's clear it's clear. ẹ̀jẹ̀ dẹ̀ wà ń bí àwo blood wà sir. red blood. thick one red blood. yes sir. very thick. yes sir. case closed then. ṣe rí eh, orí tàtà dé yìí kò sí nǹkan kan tí a tún fẹ́ máa sọ mọ́ ju kí àwa parí investigation wa kó dẹ̀ di court straight. àwọn ah, tí ẹ ti fojú wọn rẹ go to court. ẹ̀yin lẹ́yìn tó ti sọ yìí kò tún sí nǹkan kan mọ́. kí ni wọ́n sọ. ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ ò gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n kí ni mo wí o. ọwọ́ ẹ̀ lẹ ti bá wo. ọ̀rọ̀ yìí o. ẹ̀jẹ̀ dẹ̀ wà ń bẹ̀. ó ti kan òkè ó ti kanlẹ̀ ṣèbọ̀rọ̀ àgbà ló sọ pé bọ̀rọ̀ ah, bá kọ́kẹ́ ẹ kújọ mẹ́ta sá. tàbí mò ń wé dídé dídé dídé ah, ah, dénìkẹ́. yes sir. irọ́ ni o. <laughs> long time no see. yes sir mi ò rí ẹ nílé wa mo kó wa bá Kìtàn ṣé ò sí mo dẹ̀ pé Kìtàn Kìtàn kí ló dé tá a rí ọmọdé níkẹyìn lé wa kò rí èsì kan pàtó fún mi a fi ń ṣe pàdé ẹ̀ ń bí ṣé ò sí ṣá. dàdí ọtọ lẹ sọ sáà ìbáṣepọ̀ èmi àti Adékìtàn ti kọjá kákàn fira wa sílẹ̀ lójijì bẹ́ẹ̀ lọ. ìwọ náà mọ̀ pé ọmọ mi jẹ́jẹ́ ló ń lọ Kìtàn is loving and caring ẹ bí nǹkan bá tẹ̀ wá ṣẹlẹ̀ láàrin bí wàá dẹ̀ pẹ̀lú èmi ìwà jẹ́ kí n gbọ́. Màdé bá so. Hmm, daddy, undisputedly, Adekito is a lovely person. In fact, mọ́tò to rà fún mi, ìgbà tí mo decide pé mi ò ṣe mọ́, mo lọ dá mọ́tò ẹ̀ padà fún un àmọ́ kò gbà mi ó a gift is a gift Amo daddy ìbínú Adekito ti pọ̀ jù. farabalẹ̀ ara tá à ń sọ nìyẹn wo bó ṣe sọ̀rọ̀ wà rí pé o tún ti dá òun fúnra ẹ̀ láre ń bẹ̀ yẹn èèyàn tó ra mọ́tò fún ẹ tí wọ́n wá lóò ṣe mọ́ torí kó gba kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ tó ní kó tó ní kó kó fi sílẹ̀ kó máa gbé mọ́tò lọ pé a gift is a gift wàá rí i pé èèyàn dáadáa nírú èèyàn bẹ́ẹ̀ yẹn. yorùbá dẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n ní ojú tó bá máa bá ní kalẹ̀ kì í tààrọ̀ ṣe pin so nípa bẹ́ẹ̀ bọ́rọ̀ bá tiẹ̀ fẹ́ rí bákan láàrin yín ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa sort it out ni. Hmm, dadi ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ adékìtàn ti dé góńgó ẹ̀mí mi àmọ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ màá wáyè láti wá kí n lé sódà máa lè sọ bẹ́tà. kí lọ́jọ́ orí ìwà àti kì í tán tẹ́yìn sọ pọ́rọ̀ kan dé góńgó ẹ̀mí tí wọ́n bá délé ìwọ bèrè lọ́wọ́ mọ́mí ẹ̀ á sọ fún ẹ pé ṣe lòun mánéèjì dáàdì ẹ̀ tí wọ́n fi dàgbà bẹ́ẹ̀ èmi fúnra mi mánéèjì ìyá kì tán ni gbogbo ohun tó bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin náà kọ́ la gbọ́dọ̀ sọ di ìjà àbí ká sọ pé ẹ máa lọ bí o ṣe mọ́ kinní kan mo ṣe ló máa rí mi yẹn ìyànjú kò wá rí mi ojú bẹ́ẹ̀ lọ wá ọkọ̀ wa ra nǹkan bí àbí. bẹ́ẹ̀ ni bíbá ìmú máa ń lo mú kan ní kí wọ́n ra àwọn beverages kan bí. ẹ ó dà ó wà ok èmi náà fẹ́ sáré ra nǹkan. ó dàbọ̀ sá ó jàre ó ṣe ó ṣe ọmọ bá mi kí mọ́ mi o. <laughs> please sit down. yes sir um, actually development is that my client which is the deceased father wọ́n to decide wípé àwọn ti mọ fault ọmọ àwọn nínú kéèsì so wọ́n ti ní pé àwọn máa drop case wípé kí ẹ bá wọn release ìyàwó ọmọ àwọn nínú àhámọ́ so um, we move from there. Actually, I want to appreciate your effort. Okay, àti ẹ̀bá débi by and um, also the effort of um, Mr. Adiagbo. Ó ti sún kúrò. Number one, kò rọrùn mọ́ bẹ́yìn ṣe sọ pé ká fi pẹ̀rọ̀ sọlá sílẹ̀ yẹn ká kàn déédéé fi sílẹ̀ ó ti kọjá bẹ̀ yẹn because the case has become a celebrated case social media print media electronic media case yẹn ti go viral gan so in fact there are some uh, human rights activists don ti decide láti take case yẹn up so it is more than what we can just sort within ourselves again. So the only thing I think I want you to do is make him realize the fact that we have to pass through the process of the law lórí ọ̀rọ̀ yẹn just have to go through the law. actually um, DPO I've thought of that I'm not here. rò pé ó ah it's just that ah pity. nǹkan tí máa ń tí inú bá bí òbí tó bá gbọ́mọ jù sínú àgìyàn èrùn tínú òbí bá rọ̀ tán inú èrùn lè má rọ̀ ó lè ti jẹ ọmọ kọjá nǹkan tá a lè redeem but all the same that's now your own job to take up from there. I wish Borisola the best in ah. Well, thank you for coming. You're welcome, sir. You're welcome. Thank you. So, a máa sọ̀rọ̀ now. Yeah, kìtàn kí ló dé tó wá pa Júdà sí mi. èrò mi ni pé kí ìfẹ́ mi kí ó má tán gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Adékìtàn gẹ́gẹ́ bí orúkọ tèmi náà kí n pẹ̀rọ ọlá pẹ̀rọ ọ̀la sínú ayé ẹ̀. ọmọ òjì dá ẹlẹ́bi adé kìí tọ́ mi mi ò dá ẹlẹ́bi.